àwọn security yẹn gangan wá dábàá. ẹ má ṣe ẹ má ṣe ẹ má ṣe ẹ má ṣe. ọdún ìgbà ń bà bẹ́ẹ̀ ni bàbá. a hundred and fifty million day was messed up. Desi. Tábìkì tó ń pàdé ẹ̀jẹ̀ wọgbó sọ́dẹ̀ òru àdìlọ́tọ̀ọ̀tọ̀. Fárí òun tálẹ̀ onílé kò tiẹ̀ lẹ́yìn. Wọ́n kí ló jí kìlógún gba kìlógún dá jẹ́nìjẹ́nì bá máa lẹ́jọ́. Bàmọ́láyà sẹ́kìlá kìlá. Just tell me to calm down or I blow your head off. Where is the money? Ah. Ẹkùn lèmi náà o. Tí wọ́n lè gbé lọ́wọ́ ojú ẹ̀. Wọ́n ní dúdú dúdú ní ìṣàwọ̀ wọn nílẹ̀ mọ́ dúdú. Ìwọ. Rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ báyìí ní ìṣàwọ̀ wọn nílẹ̀ mọ́ rẹ̀. Kò wá dúdú kò rẹ̀rẹ̀ ní ìṣàwọ̀ wọn nílẹ̀ mọ́ kẹfùn. Ta ló ṣe fún ẹ? Ẹ wọ̀! Ah! Sinimá ti tún àkàtà méjì rẹ̀ o. crime story tó gbóná. where the money. àti ìbùdó kọ́ra náà. suspense ìgbà yìí bọ́ bójú tó. gbadébọ̀ ló kúrò ní ìsì ẹ̀. ṣé wọn láyà ló direct ẹ̀. story yìí ká kọ́ndrì. rẹmi surutu. ògògó òkúlódò. wùmí torí ọ̀la. kìkì bákàrẹ̀. motilọ́lá adékúnlé. mustapha sọlágbádé. tóbi ọ̀la sko. ẹni ọ̀la yìí ọ̀la basira badia. wékúwẹ́ lògùn láyé. olówó yọ ayọ̀mídé. sunday bankole hundred percent. aminat seidu. ibrahim bello sanje. akim sokunbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jọ. nínú sinimá ti tó akata méjì. iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá àfẹnuròyìn ẹjọ́. ó ti jáde. rabi ọkọ bi. kókó kówó lẹ̀ nínú ráyè mọ́. ẹ̀mí ni mo sọ bẹ́ẹ̀ fún yín. ẹgbẹ́ bọ̀ wọ yín sílẹ̀. a sílẹ̀. ojú ológbò ọmọ ọgbọ́n àṣẹ àfà àbọ̀ kí ló ṣẹlẹ̀ ó so dáadáa náà kí ló wọ yìí ẹni ní nẹ́ẹ̀mí last born náà ṣó lọ ni. nẹ́ẹ̀mí last born kẹ ara ẹ̀ mọ̀ nílé bá yín lọ àwọn ọmọ orí pákó ń bí kó lọ́wọ́ ẹ̀ wọ́n ń bínú wọ́n fẹ́ wá ṣòwò ń bẹ̀rẹ̀ lẹ́nu. ètò mu alọ́tẹ̀ ò rí mu dáadáa wọ́n fẹ́ wá ṣòro níbo níbi ìkómọ last born tọmọ pẹ̀lú kó máa yapa. ọmọ bọ́ọ̀ yóò dẹ̀ ń bọ̀ ó dẹ̀ mọ̀ kẹ́mi ń mọ́fò afẹ́fẹ́ là wà o tá a bá fẹ́ lọ báyìí a máa tún fẹ́ padà báyìí eléyìí tó gbé wa lọ́tẹ̀ yìí ó lẹ́ẹ̀jì tì gan o wà àwọn ọmọ yẹn para gan lọ́rọ̀ wọn bọ́ wọn bọ̀ wá ṣe kàfẹ́ ní bọ̀dí bẹ́ẹ̀ yẹn. ẹẹ eh, ojú wọn kò mú forí bọ kí n tó lè gbà ẹ gbọ́ ètò mú wálé ran ibo ló ti gbọ́ ta ló mú fún ẹ mo láìkì bí èèyàn gan ọ̀gá mi ọlá pé mo kó yín jẹ ọlá pé mo gbádùn yín ni káníkù lọ́lẹ́tì ni mo ní sọ fún un àtìpákàyé ti bójú mi jẹ. kò máa ta ẹni tó ṣe burúkú lé ní ó lè ṣeré lọ́la ọ̀gá wa lọ́gá wa máa jẹ́ gbàgbé kí ló ṣẹlẹ̀ gangan bulu ti gbọ́. bóyá aláyẹjọ ń já yín tán kó ló ṣẹlẹ̀ gangan ni pé ilé àdìo ilé hmm. àdìo mm-hmm. òun ló sọ fátikú pé òun ti dá owó eré lásbọn padà pé ṣé òun yẹn pé òun ò ní lè wà ó ní àwọn ọmọ kó ti pé òun pé even tó bá bóun bẹ́ẹ̀ gan máa ṣe nǹkan fóun náà àwọn ọmọ yẹn bínú ni. ojú ojú ojú àbájọ ah, títúlẹ̀ sọ pé òun ti dáwọ́ wọn padà fún wa pé òun ò lè wà mọ́ wọ́n pé ah, súlẹ̀ agbo tó yẹ pé o ti máa bì á bí tó yẹ pé àwọn lọ́balọ́ba náà máa gbórí wọlé tó máa ṣe tó dáa tó dáa fún ẹ tó ti máa cash out kó kàn fi irú iṣó bẹ́ẹ̀ kó lóun ò lọ mọ́ so wọ́n ti já nìyẹn. Ah, ó yẹ kẹ́yìn náà ti mọ̀ pé o ní nǹkan tó gun náà orí tó yẹ gbére yẹ fáwọn ará bí. Hmm, bọ̀yì ṣeré bọ̀yì ò ṣeré bọ̀yì máa lọ ni òde táwa máa lọ táà ní dé ọba aláwùrà ò ní jẹ́ ká bá wọn lọ eléyìí mo máa débẹ̀ lásán àbígbẹ̀yìn òun ló ń kó mọ́ ọ lọ́wọ́ èèyàn kú dẹ́lẹ́tì èèyàn kú èèyàn sùlẹ̀ lẹ́kú dẹ́lẹ́tì gangan èèyàn kú èèyàn kú dẹ́lẹ́tì èèyàn bọ̀ gàgán rúhu gangan ni èèyàn sùláìmọ́nà gangan ni sùláìmọ́nà kú dẹ́lẹ́tì gangan ọmọ jọra pàṣà kú dẹ́lẹ́tì òkú ọmọ afọmọkọmọ. Let's go! Let's go! Let's go! wálẹ̀ kí ló ṣe kí ló tó kó lójú àgbo bẹ́ẹ̀ náà. àlàyé bọ̀bọ̀ ìsìnkè ìfọ́n mu náà àjọpẹ́ tó ti tì mí lójú àgbo jẹ ilé nílé mi ṣe kò mọ̀ owó tí mo ní kó lọ ṣẹlẹ̀ náà ọkọ̀ kò dé. ẹ tó bá tẹ máa kó lójú àgbo wàá sọ fún mi náà ah! o bí nǹkan ṣe ń lọ náà ó yẹ kó sọ fún mi kó fẹ́ kó lójú àgbo ó dangerous náà. Ah, aláyé ẹ̀sìn kéèrè. ẹ mo ti rí. ṣé n jẹ́ kó mọ̀ aláyé. ìrọ̀ òṣìlẹ̀ má jẹ́ kó mọ̀ ẹ̀sìn kéèrè ń kéré fíìsì wa ní oṣù ẹ̀pá látẹ̀nu ìjà sanjọ́ tiẹ̀ sí wa. ọmọ káyìrì tó bẹ́ẹ̀ sìn. aláìkí lámù. o ò rí nǹkan kan. aláìmí ah! wọ́n ṣà ṣàdùn rà ó. Ah, aláìkúdẹ̀ẹ́rẹ́. ẹ̀ẹ́ ìkúdẹ̀ẹ́lẹ́tì ó ti ẹ̀ dá báyìí lásbọn ọyọ ó tún gbé kúdú ẹlẹ́sìn sẹ́yìn èmi ò máa rí ibi tẹ́jẹ̀ èpè àmọ́ àti fẹ́jọ ọmọ òkun ṣọ̀ rẹ̀. gbowó lọ́wọ́ ìjà lọ gbowó lọ́wọ́ ìjà lọ. lásbọn tó àlè. Kudeleti Kudeleti ikú ń bá mọ̀rin ẹ ò fura. àrọ́ yẹ̀yẹ̀ àrọ́ yẹ̀yẹ̀ gbàlájà lójú ọlọ́run gbàlájà lójú òṣìkà ayé pa kéèké ayé pa kéèké kótó giri wo tí ìṣẹ̀dá ọmọ adarí wúrú oníṣàkúndé létí o oníṣàkúndé létí o oníṣàkúndé létí o ìwọlẹ́kùn tó bímọ sí bí ajá ògbọ́dọ̀ pọ̀ bájá bá gbó á ti jíjẹ fẹ́ni tó ń wọ ẹran ìwọ là pátápá àti ìparẹ́ ládùbà o nítorí súlẹ̀ mo ṣe pè ọ́ o súlẹ̀ o o ti jẹ jíjẹ o o ti mú mímú o ti wẹ wíwẹ̀ yìí tó yẹ kó o sì mo ti sin fún ọ àṣekágbálúwà kù báyìí o súlẹ̀ o ìwọ ti morúkọ ikú ikú ò ní pa ọ́ ìwọ ti morúkọ àrùn àrùn ní sọ lọ́jọ́ nítorí arápá má jànúkọ tí a pè kú àríkọ̀ọ̀kan má pẹ̀lú kọ tí wọ́n ń parùn àbójú ta kókóró kọ tí wọ́n ń pèsà sí ìwọ ti mú kú sọ ẹnu o ikú ò ní ọ pa tó ìwọ ti dọ́mọ ayé tí kú ò gbọ́dọ̀ pa àṣekágbá ló kù yìí <laughs> àtọ̀nà o. I don't know. I don't know. Ẹ̀yin obìnrin dúdú rẹ̀ gírọ̀ gidi ń bẹ nígbó alájàlẹ̀ o. Obìnrin dúdú rẹ̀ gírọ̀ gidi ń bẹ nígbó alájàlẹ̀ o. Obìnrin dúdú rẹ̀ gírọ̀ gidi ń bẹ nígbó alájàlẹ̀ o. Ẹ kásẹ̀ kọ̀rọ̀. Ẹ fẹ̀yìntì kí ó ṣe nítorí ìsúlẹ̀. Ó yá o. Kò máa wí àṣẹ tẹ̀lé mi lẹ́yìn. Kọ́ tó báyìí náà gbóhùn ẹ gógó gbàgàbá iná gbóhùn ọjà ẹnì kan ò ní fi àjà káde lù nítorí kíni o jíjí tí ojú o ti bá igúnnugún wọlé góńgó sórí agogo idẹ o ti bá wọn gbàgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọn tàbí mọdé sálú ayé mo ní kí ló dé wọn nítorí àtọ̀dá ni wọn náà fẹ́ pàtọ̀dá mo ní irọ́ lẹ pa o tẹ́ẹ̀bà pàtọ̀dá igúnnugún náà wọn jẹun ẹja lódìdí lódìdí lẹ̀ rí ìṣàpá ṣùrùṣùrù làgbọ̀kà bàbà sórí àtàn òrùjọ́ ọdún bá mi yan gan ní bínú wọnú apó òrùtọ́dún bá bísàrí ọkà ní òwòjà ọmọdé àgbà ló bá pèrè àtọ̀dá níbi igbe rárá ọlọ́ra kéwọlẹ̀ igbe rárá àtọ̀dá òní bá wọn jẹ́ pé ọ̀run táyé ló mọ jẹ́ tó ẹ̀yìn ìyá mi ẹjọ́ fọhùn rẹ o ẹ̀ta ń táwo èjì ń tọgbẹ̀rì gbẹ̀yìn iwájú bá gẹran erìgì àgbà ìdí mo sọ lẹ́nu yẹn sọ́dà ṣe mọ́ lọ́wọ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ kúndé láti o ẹ ṣé mo dúpẹ́ o ẹkùn tó bímọ sí bí ajá ògbọ́dọ̀ gbó bájá bá gbó àti jíjà fẹ́ni tí ń wú ẹran ẹ̀yin là pátápá àràtẹ̀ ìpara yín lájúbà ẹ ṣé mo dúpẹ́ o tó Sulaimon o àtọ̀nà o ikú ti dẹlẹ́tì fún ọ lónìí ikú ò gbọdọ̀ pa ọmọ torí ẹdúgbólógbó finú gbóṣelé àwọn àgbọ̀ kẹ́tẹ́gbọ̀n orí òkìtì ṣe ìyẹ̀wù ọ̀nì kàkà kúkú kò ní níbu olùkóṣọ lọ kú dẹlẹ́tì o yóò dáa fún ọ ojú òní tí ọ apá àtà òní ká ọ ó yá gbéra lẹ̀ ó ti dọkùnrin o kí n mọ sọ o ti dọkùnrin kí n mọ wí kárìlá ìyá nìyẹn ọmọ ayé nu ọmọ ayé nu. tani wo ni súnlẹ̀ bá mi ní súnlẹ̀ ó ní mo wá kákàkiri súnlẹ̀ ẹ èyí àtọ̀dáde kọ́ mi hmm? yé àtọ̀dá kí ló dé tẹ ṣe kí ló dé tẹ ṣòro yìí fún ẹ ti lọ ṣòro fọmọ yìí àtọ̀dá. Sule. Sá. Sule. Sá. Ọ̀kàrẹ̀ akin ọmọ ní wọlé lọ. mo kárí. dẹrùn bàbá ti bá ilé ayé mi jẹ. n ò bá jẹ jókòó. dẹrùn ayé mi. ẹ ti sọ ọmọdé kù sí mi lọ́rùn o. ìyá àtọ̀dá. sáà mo fẹ́ sọ fún ọ lónìí ọmọ yóò jẹ́ súlẹ̀ nìkan mọ́ o bẹ́ẹ̀ sì ni kò já àtàndá nìkan mọ́ láti òní lọ tó bá fẹ́ pè ó mọ̀ fi kú dẹ̀tí sínú orúkọ rẹ̀ kí ni mo wí. ẹni kì í máa fi kú dẹ̀tí tó rúkọ yìí. bẹ́ẹ̀ ni mo sọ. àbúkọ mi ṣe fẹ́ káwọn ọ̀rẹ́ ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní máa sá fún nígbà tó bá ti di wìn ẹ́ mo dáhùn. n tí ò yẹ pọ̀ wò ó bó ti ń wò ó ti dakọ ní ọkùnrin o ó ti di ọmọ tí kúrí tí kú lè dà pa ó ti di ọmọ táwọn táwọn ò lè fi ṣe nǹkan kan ó ti dákọ́ ní ọkùnrin o òòṣà tá a bá ṣe nu ilé tàbá mọ́mọ eré dédé ẹ̀ òòṣà ń mú pé parun ìdínú tí mo ṣe ṣe ní kọ́mọ́kọ́mọ́ tí mo tètè lọ fi yílẹ̀ ní ikú dẹ́tì. Ah, bàbá mo ti bá bẹ́ẹ̀ bá dé látàjù nsìn àlàyé wo ni mo fẹ́ ṣe fún. Ah. ta ni bàbá ta ni bàbá lẹ́yìn àwa. àbúrò yín náà ni bàbá ẹ gbogbo sùn kan tí mò ń sọ ni pé at least ó yẹ kí bàbá ẹ wà wíyà pé ẹ fẹ́ ṣe kinní yẹn. táwa bá ti mọ̀ sí tó kù ti kéré àwa ni bàbá àwa gbogbo ni bàbá ẹ alágbàtọ́ látọ̀ lòun. ó dà nísìnyí gbà tẹ sọ pé ó ti di kùdẹ̀tì gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n á máa sá fún ẹ tún ní ọmọ ikú tí kò gbọdọ̀ pa mm-hmm. ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe èmi rò pé kábíyèsí aláàfin tọ̀tọ̀ dárúkọ wọn àwọn ni. ìgbà tí wọ́n sọ òun ọ̀dọ́kùnrin lọ́hùn ló ń jọmọ ikú tí kò lè pa torí eh. aláàfin tiẹ̀ rèé o aláàfin tiẹ̀ rèé tí kò gbọ́dọ̀ pa aláàfin tiẹ̀ rèé táwọn ò ṣe lọ́jọ́ wo ọmọ tó ń wò yìí ó ti dákọ ni ọmọ ó ti di àrọ ni tọ́ba dá sọ̀rọ̀ kò tiẹ̀ òun náà máa rùkú wọn wálé àkújẹ lòun fojú kékeré wò báwọn kọ́ má tẹ̀lé díẹ̀ o akọni ọmọ lórí mu. kúdàrá tó tí kì í ṣojo ẹ kíra fún. ìkíra fún kúdẹ́lẹ́tì. ọ̀daràn kan kì í bá wọn sí níbi máa dàrú kì í bá wọn sí níbi ìbàjẹ́. ṣèjà ló kó ṣì ah, lọ kó ṣì lọ kó ṣì lọ jáde aláyé lójú wákìlọ́tọ̀ ló ṣe bí ọmọ àti ah, olórí burúkú ni ọjà wẹ̀rẹ̀ ni bóyá kí fẹ́ẹ́ lọ jáde má lè ṣe bí olórí burúkú yá wẹ̀rẹ̀ olórí burúkú ní ẹ̀yìn. náà tẹ ní sùúrù ojú ojú ojú kúrẹ ní sùúrù náà aláyẹ ọmọ kan tó àti sọ̀rí òun ní olórí burúkú point yẹn kò kí mọ ọdẹdẹ wa kò kí ṣe anything ó kò máa ń yọ máa ṣe kí ló máa ń rí bá owó sọ́wọ́ ní sùúrù ní sùúrù ó yá wẹ̀rẹ̀ ṣá. ọ̀gbẹ́ni òótọ́ ni pointless kì máa sanwó pé bọ̀tọ̀ gá mọ̀ ń pa ẹ̀. wa ni ọlọ́run ẹ̀ ẹ̀gbọ́n mi káwa àtọ̀dá àdè. láyé dáadáa yẹ ọ̀dà pé mo ráyè sùn wọ́n yín ni ọmọ bọ́ọ̀lù ọmọ bóyá ń lọ ń gbòòrò wà láyé kó gbà mí ní èèwọ̀ dè màá múṣẹ́ ẹ̀ wá fún yín kò fa wáìlì kò dé ọ̀gá mi ó pọ̀ kúdẹ lẹ́ẹ̀tì. kí máa ń náà sí ní ìwà yóò lóye sínà sínà kúdẹ kúdẹ kúdẹ lẹ́ẹ̀. ẹlò aláyé ẹlò àwọn bọ́ọ̀sì wọn bẹ confam confam ẹ sọ́hálì ọ̀gá mi malego malego ẹ̀wọ̀n wọn bẹ sọ́hálì. kúkúra nígbó tí òde láti òde ta o. kì í ṣolúbe olúbe kì í ṣolúbe lọ́mí àmẹ́kù ní bùbá o àfẹ́ràn kó tó mi àtẹ. kátàbàtà. kátàbàtà yóò rọ. ìwọ wa bẹ́ mi ó wá bá mi níjọra kí ló ń ṣẹlẹ̀ ìwọ lè máa bẹ́ kó máa fò pẹ̀lú àwọn ayan yìí torí báyẹn pọ̀ tó yìí édé inú apẹ̀rẹ̀ ni wọ́n ṣọ́tọ̀ ṣáàt. ilé ìlú tó ṣáàkì rárá ẹ ti wọ́n sápò. àwa fẹ́ sọ jọra fẹ́ sọ ní kò yìí ó yẹ sì mo máa ń lẹ̀ fún ẹ tẹ́lẹ̀ mo dé tán o mi ò kú lọ́bọ̀ ọlọ́run mo tán ni yóò ṣẹlẹ̀. hamburger. èmi ni akundun. o ò ní làákàyè tó ní ẹ bá pè ní kò ń ṣe iwájú èmi sún èmi látọ̀ dálùmọ́ gbé mọ́tò gbọ́wọ́ ẹ̀ síwá sílẹ̀ gbẹ́lẹ̀ ó yá wèrè ni ta ni ẹ́ kí ló jẹ́ kí ló mu kí ló mì níbi tèmi wà wá wọ́n máa jẹ́ káwọn wèrè tó wà lẹ́yìn ẹ̀kọ́ tiẹ̀ pa hamburger orí ẹ̀ ti gbalẹ̀ èmi Sulemonu Àtàndá ìjà tí mò ń jà bí kíjọra má bàjẹ́ láíláí ibẹ̀ ni máa dúró sí ibẹ̀ ni máa wà títí tí ayé máa fi parẹ́ ìwọ ẹ̀yin wá wá ń di ìbàjẹ́ Wo, ó tí o bá sí ọlọ́run tí o sí èmi láyéláyé ìwọ ò lè mí ta ló jẹ́ hamburger mo fẹ́ kó jókòó kó lọ ronú ẹ̀ wò sunkọ́ takaka kó ronú ẹ̀ wò ìjà tí màá jà títí tí màá fi fàyè sílẹ̀ ìjọ náà ò ní bàjẹ́ láíláí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lọ rorí ẹ wò tí bá ní kí n bá ẹ wàá parẹ́ tí wọ́n ní rí ẹ láíláí àwọn wèrè tó kó sẹ́yìn wọ́n á tì ẹ́ wọ́n á tì ẹ́ pa wàá dẹ̀ kú dànù òpònú òṣì. ìjọba ẹ wò àti pẹ̀lú ìlàyà ń di ara yẹn ká pèsè Mushin. àtọ́ bẹ́ǹsì kí ló ń ṣí ẹ̀ wá àṣọ òfò ni ọmọ fìyẹn rẹ̀ má fọ kí ló ṣẹlẹ̀ gangan ọmọ gbàgbé lẹ́kọ̀ọ́ ti àì ọmọ kò sí nǹkan kan kò sí géètì lẹ́kọ̀ọ́ woro sí woro ni títí gba lásán lọ́nu èkó ọmọ gbàgbé bóyá ṣẹlẹ̀ wọn bí ìyá wọn rẹ wọn ní jẹ mọ́ bàbá bí nípa àwọn oníwèrè lórí pátápátá àjú wọn sóni àbí ọya wèrè ní mélòó lára wọn. ẹ ẹ àlàyé ṣé ṣẹ́rù wà lára ni àbí èmi ò mọ̀ bóyá ìwọ ló wà lára sọ̀rọ̀ ẹrù lára ayé wo ló wà lára wà ọmọ èkó ń ṣe ìyẹn ìjánu lọmọ èkó lò ọmọ kí ló ń wá kiri ó dà ṣẹ́ ṣe wà lẹ́kọ̀ọ́ yẹ ẹ̀ fresh ẹ̀wù ni wọ́n dàbí olóṣèlú ẹ̀ everybody ló láfíà ìwọ wọ́n rẹ̀ náà kí ló ṣẹlẹ̀ lórí ọjọ́ bíi lọ́lọ́jọ́ Jordan tó ń bá bàṣẹ bọ́ yìí kí ló ṣẹlẹ̀ èkó yìí bá wa lára mu kókó lè kó kó èkó àwọn ò lè fọ èkó náà wọ́n ti máa wá pẹ̀lú tí mo dé láti àjùtọ̀ sọ pọ́nà mi dì mo dé pẹ̀tẹ́ ìdúró ní kí n tẹ̀dó mo dé gàrà wọ́n ti lè wọ́n máa ń bọ̀ lórí wọlé ìkọ́kọ̀ wọ́n ní wọlé ọmọ mi ọmọ mi wọlé ọmọ mi wọlé ọmọ mi wọlé

ṣé àwọn ọkọ mo ti máa ń sọ fún yín ti pẹ́ bẹ́ẹ̀ ṣe wà yín sìn màá ní káwọn boys mi dè yín màá fi ń ṣẹ̀sìn káàkiri ìjọra kí n tó hand over yín fọlọ́pàá. olúwa mi ẹja sá wọn parí. ẹ dè wọn. yé yé yé yé yé ní ṣìrì o ò ní ṣìṣe o ò ní rí dààmú o là ẹ báyìí ó máa máa lọ síwájú títí ọjọ́ ayé o ní kéde ìṣòro ó ní kúkú òjijì o ẹ títí ẹ ti bàjẹ́ òní súnmọ́ ẹ lágbára lọ́wọ́ náà o ò dẹ̀ ní kú mọ́ mi lójú èmi náà ti rẹ̀ bí àti fún sílẹ̀ ẹ gbàdúrà títí dọ̀jà yìí báwo wà ní ẹ máa lọ bó ṣe ń ṣe lò ẹ lè ṣe tó fún mi ó ṣe ọ̀pọ̀ bẹ́ẹ̀ tiẹ̀ rí ṣùgbọ́n pé kò dẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn gbà yìí tóun ṣe kí ní ìlú ní à gbígbé lárí òǹkà onílọmọ lọ gbé wálé ṣùgbọ́n tí wọ́n ṣe é ṣe fún ẹ báyìí àìníṣeéṣe mọ̀ ní jẹ́ tiẹ̀ lágbára ọlọ́ gbogbo bó ṣe ń ṣe báyìí ọmọdé a máa fẹ́ àgbà a máa fẹ́ àwọn ọlọ́dọ̀ kan ọlámìdé láti sọ ọ̀rọ̀ tí ó fẹ́rẹ̀ sí báwo ló dá ẹ máa rí láìpẹ́ o fẹ́ rí ni o ṣó o promise máa rí láìpẹ́. sórí gbogbo kí àwọn wọlé jáde kí máa wọlé jáde máa wọ gbogbo oríṣiríṣi láì ṣàkóso ìfẹ́ kò ṣe yẹn. ẹ ẹ mi ò lè ṣe wọn ṣùgbọ́n máa gbàdúrà fún ilé ìwé ṣé gbòòkè máa sọ láyọ̀. wàá máa gòkè wàá máa sọ láyọ̀ mọ́ tí wọ́n kéwọ́ ló tún ṣe. oṣù òkè tó bá wọn kò jẹ́ màá mẹ́ ṣàbàṣà. o tún ṣùgbọ́n tí mo bẹ́ẹ̀ sọ mo ṣe kókó. ẹ máa gbà gbogbo onímọ̀ kí ilé akàn. ẹ máa láì pẹ́. ẹ bẹ́ẹ̀ ṣe. ṣe ọkọ mi thanks for everything. ìyẹn kọ́ ni mò ń bá ẹ sọ jàre kí lè sí nǹkan tí mo gbé ẹ ntajọ sọ. ẹ̀bùn àtijọ́ agree pé ní má ti dé láti fi ṣe lọ́la resort yẹn á fún. a ló ń bẹ sọ yẹn ìyẹn kọ́ ni mò ń bá ẹ sọ. èwo tún wà ní. mo sọ fún ẹ pé jọ̀ọ́ ló máa lọ mí ìtàlájà èmi ṣàtìmọ́ mọ́ mi ẹ̀ jókòó tàdé. ìkọ̀ọ̀kan lèèyàn yọ ẹsẹ̀ nínú ẹ̀kọ́ hmm. tí èsì jẹ́ kí n lọ mọ́lé ẹ̀ náà kó tó di pé màá máa làjà. Mm. bó ṣe fẹ́ nìyẹn. bó ṣe yẹ kó rí nìyẹn. Ah. ok kò sí wàhálà àwọn ilé mi pápá àpapọ̀dọ̀ wa lọ rà lájà tèmi nìyẹn. Mm. sọ àjẹ kí fẹlẹ ààrẹ àlejò. ok màá bọ́ lẹ́bẹ̀ẹ́. kí ni kí n tún wá ṣe. ṣàmì jẹ. <laughs> o màá tẹ sọ pé náà sì ń ṣàmì jẹ. All right. take care. Màá pè ẹ ṣá. Okay. Ó ṣe of national progress. progress of national. ẹ̀yin tèmi ẹ̀yin in-house ẹ̀yin indoors mo mọ̀ pé yín pé ká kúrò ní side garage yẹn ká wá sí bá mi bàbá ibi tún kà ó ti yín mo pè pàdé yìí nítorí wípé gbogbo alamọjà tó ṣe láàrin vice àti secretary lẹ́yìn ikú olóògbé àjàgbé àfọwájàmá ọlọ́ba ọlọ́ba àfọ̀nùkẹ́ gbogbo ilẹ̀ mọ̀ pé àárín àwọn méjèèjì ògùn mọ́ wọ́n dẹ̀ ń fàjà ó dẹ̀ máa àtàbálé àtàbálóko síkọ̀ tí ó lè fà reason tí mo fi pè pàdé yìí nìyẹn torí èmi mọ̀ pé lọ́rọ̀ tèmi o pé àwọn méjèèjì wọn ò yẹ lóyè wọn ò yẹ lẹ́nu tó máa darí wá ń jọra ìgbà yìí so mo fẹ́ ká deliberate ká lè ṣe kí ni ká lè gbé ọ̀rọ̀ yẹn lọ síwájú boss lady mo mọ̀ ọ́mọ̀ pé wá sí jókòó yìí tébọ̀ kí boss lady súnmọ́ vice dáadáa àmọ́ boss lady ò kì í sí ní ìdí kó bàjẹ́ bí ìjọra ṣe máa lọ síwájú báyìí òun ló máa ń jẹ́ lógún gbogbo iná lẹ ní qualities kọ̀ọ̀kan tí mo fi pè yín wá aside from pé owner ní driver ní yẹn náà ó ti yé so kí la fẹ́ ṣe boss lady sọ̀rọ̀ kan sí i boss lady. obìnrin bí ọ̀rẹ́. up national. progress. progress. up national. ẹ ti mi mi lánàá kó tó dùn ní. confam àmọ́ abẹ. èmo sí ní dàbò sí i. ìyá mi. mi ni wàá sọ pé torí mo close mo files kìíní kíjọra bàjẹ́. ó bàjẹ́ tí. ó bàjẹ́ tí. ìjọra bàjẹ́ tí. ó bàjẹ́ tí ọ̀rọ̀gbọ̀n. fásitẹ́ yìí wò yẹn. kò lẹ́mìí dáríjì not the forgive. tóbi láì. sẹ́kítírì yẹn aládàáni kan jẹ mí. Hmm. so kò sí kankan náà méjèèjì tó lè ṣe ṣá máa ti wá o. láyé lásò. sharp èmi kàn wá reason wa pé i need àti ṣèpinnu láti mú chairman tó máa represent interest wa níjọra ẹ. Ah, náà ṣó gbọ́dọ̀ faramọ́. ah faramọ́ o. bí ká move on. gbogbo ara faramọ́ ẹ farabalẹ̀ gbogbo ara faramọ́ but nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé next agenda nǹkan lọ straight nísìsiyìí tí gbogbo wa ti agree pé ká yan tuntun ta ni ká fi sílẹ̀. ẹ ẹ ẹ boss lady ní tèmi ní tèmi o súlé ni o olóyè lóyè yẹn ní tèmi tèmi o mo fara mọ́ súlẹ̀ lẹ́ o bàbá àgbàlagbà ẹ ní sùúrù o gbogbo eléyìí tí ẹ ń pariwo sùlẹ́lẹ̀ sùlẹ́lẹ̀ ṣé ẹ fi hàn pé àlàyé máa fara mọ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe bàbá. ẹ jọ súlẹ̀ wo lẹ sọ ń bẹ o. àlàyé súlẹ̀ kan náà ni ah kúdẹ́lẹ́ ti àtàndá ọkùnrin ogun. àmọ́ òpórí ẹni bí o àmọ́ òpórí ẹni bí o. àlàyé mi sẹ́sì la ọmọ ìyá mi ó jọ lójú gan. kí ló ṣẹlẹ̀ gbé mi tán. ọlọ́run kọjá nǹkan tẹ́jà kan lè rò kan. Ah. àgbà mo ti mọ ọ̀bọ èkó sọ̀rọ̀ tó mú làákà ìwà ah, rí èyí tó sọ yìí jọ mí lójú gan. Ah. kí n máa pààrọ̀ ògbólé kúdẹ́ ti ni bàbá àgbàlagbà kọ́lọ́ máa fi kópa mi. gbogbo àbìkan náà làjọ ń dẹ gbòsì nítorí pé kújẹrẹ ti lèmi náà ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wípé ó yẹ lóye ìwọ ọkùnrin náà ni sẹ́yìn mọ̀ pé tó bá ń ro orin lọ́mọ làkejì ẹ̀ bíi ti kúdẹlẹ́tì irú wọn ló yẹ lóye ni ẹ jẹ́ ká pọkàn pọ̀ báyìí sìn ká ṣiṣẹ́ fún kúdẹlẹ́tì ó ti yé gbogbo gbogbo támákì kálukú wa gbogbo gbogbo bí tá a léyàn sí ta dírẹ́fà sí káàkiri ẹ má yẹ ká fi iṣẹ́ yẹn lẹ̀ fún aláyé nìkan ẹ jẹ́ kí gbogbo ọ̀nà ká máa ṣe yẹn dé underground ó ti yẹ ìjọra ọ̀bọ̀dọ̀ bàjẹ́ o. operational progress. aláyé ní ká fọwọ́ lọ́wọ́ bí mọ́. gbẹ̀ngẹ́nẹ́ gbẹ̀ngẹ́nẹ́ sakuma ojú yín máa ń dán. Boni. Sakuma. Gẹ̀ǹgẹ̀ ni. Kò ní bàjẹ́ fún yín. Amọ̀rí yín ojú yín ló ń dán yìí. Ah, Gbogbo ẹ̀ ló bára wọn mú gan. Kò ní bàjẹ́ fún yín. Ṣé kò sí? Ah, lálẹ́ àbí? Lálẹ́ náà ni ah. ẹ mọ tẹ̀lé mi gbà náà ẹ tẹ̀lé mi gẹngẹnẹ. <laughs> èèyàn sakuma ìwọ gbélé gbèmù gbà. ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n báyìí bọ́ báyìí. ẹnì ẹ̀kọ́ oyè ti kùdẹ́lẹ́ ti tàbẹ́ jẹ yìí. ẹ ti gbọ́n gbà ẹ̀. ó ti lọ ń gbòòrò gan ariwo ti pọ̀ òkìkí ti kan. àánú máa gbórí wọlé àdé máa dàbẹ̀rù níjọ́ ẹ ṣe kí ni. a fọ́ bẹ́ẹ̀ lójú a da ogun. ẹ borí gbá mọ́tò ni ẹ da òde aláyé rú irú ọwọ́ wo lẹ mú wa. ibẹ̀ yẹn kọ́ bàbá a máa náwó pàǹjọ yẹn. ẹ irú ilé sọ ẹ sọ pé ẹ lówó tẹ fẹ́ ná ẹ sì sọ pé ẹ dòde àlàyé rú kò sọmọ náà ní gbòòrò èmi kò jẹ́ dánrọ ẹ lásà. kò sí wèrè ẹnu mi bàbá. ọmọ tó bá dán o á dán tán. ká máa fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ mo mú iṣẹ́ wá fún yín ni o. iṣẹ́ ẹ kò sí tí ò dá ń bẹ iṣẹ́ ẹ kò sí tó bàjẹ́ ń bẹ ṣé wọ́n mọ̀ já fún wa ní ní carton carton ni àbí. bàbá irú iṣẹ́ bẹ́ẹ̀ kó yẹ kẹ́hìn pé lẹ́vù ni náà lẹ́vù mo bá yín sọ. ọ̀rọ̀ yín ò yé mi. lẹ́vù bàbá. Ah, ah. kí ni tẹ́ ń sọ lẹ́nu pálapàla yìí kátikàti lẹ́ ń sọ lẹ́nu tí bọ́ọ̀lù ń dá májẹ̀mú pé irú lẹ́wù wèrètẹ́ lẹ́wù lẹ́wù èmi ò fẹ́ sí mọ̀. bàbá èmi náà ti bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ bọ̀ nǹkan tó wà nílẹ̀ tó pin ni. wọn náà jàlàyé. wo bí kò sí bẹ́sẹ̀ wulẹ̀ kẹ́ ẹ já mi tó nǹkan tí àìbí ah, ti Ah, ogun tí mo ti jà tí lájà yege tí mo ti dàbọ̀ ogun síbi kan ẹni tó sọ fún mi pé ti padà sójú ogun. ẹ kú lórí gbogbo ogun gbà yẹn o ah, forty million là ń sọ̀rọ̀ ẹ̀ náà. forty million bàbá. forty million. àdètò ah, bàbá nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé àpọ̀ lórí iṣẹ́ yẹn ó tó pin àwa mẹ́rin péré ni àdẹ̀ṣà ọgbọ́n gbà. ẹ náà ṣé gbogbo owó táyìn tẹ́yìn náà ti ta ti jọ ń pín ta jọ ń sá láàrin ara wa ṣé ẹ̀yin náà ò rí nǹkan kan gidi fi ṣe yàtọ̀ sí kẹ́ náwó fẹ́lẹ́ rè ni. bàbá kò máa tà ẹ jẹ́ ká ṣe léyìí ẹ jẹ́ ká ṣe. a máa ti pín dọ́là a máa ti pín owó ìlú mi náà. eléyàn ṣe ṣe tíìmù o nǹkan tó wà nílẹ̀ tó pín ó dà bí tó bá lè náà là ń bọ ọmọkùnrin ó ti yé e trust in na bàbá. àmọ́ ẹ jẹ́ kéyìí jẹ́ òpin tẹ́ gbèrúṣẹ́ irúṣẹ́ tẹ́ gbé wáyé irú eléyìí irúṣẹ́ tí mo irúṣẹ́ báyìí ẹ mọ̀ gbé wa mọ́ ẹ mọ̀ gbé wa mọ́ kájọ ṣe léyìí láṣẹ mọ́ lẹ́yìn tá a bá ti wá tá a bá ti lè ṣe tá a bá ti yege ká pín owó láàrin ara wa ẹ mọ̀ jàjọ pàdé mọ́ o ká má ríra mọ́ o. bàbá èmi náà ti bọ́ lẹ́ẹ̀mbẹ́ ti pẹ́ tí bá ti ṣe ilé ìtọ́ tí bá ti gbọ́ mi mò ń já pa ni. ọ̀dà bẹ́ẹ̀ o ọ̀dà bẹ́ẹ̀ o ọ̀dà àmúlá ti fẹ́ sí bọ́nisẹ́wà. Ondo ni. Ondo òun ṣe kò wọ́n bá abagun ṣiṣẹ́ gbèríko. Ah, ọlọ́run tó wá bá yín ṣe pé kò tún wá jẹ́ iṣẹ́ agbègbè yìí a lè jagun síta a lè jagun síta ah, a lè jagun síta Ondo ọjọ́ wa ni. dami dami lọ màámi ti rán mi létí wọn jẹ́ kó yé mi wípé àpọ́nlé kankan ò sí fọ́ba tó wà tí ò lólórí. Okay? so ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo nǹkan tó bá wọn tàbá fẹ́ ṣe jẹ́ ká ṣe pápápá o jẹ́ ká ṣe pápápá. tó bá ti yá ẹ ó ti yá èmi náà tèmi ní pé mi ò fẹ́ ariwo mi ì ṣe wedding ara rẹ̀ to be fairness ó dẹ̀ mọ̀ pé òun bó ṣe wà yìí olórí èrò ni ẹ́ ẹlẹ́dàá tèmi ò dẹ̀ pariwo. ẹlẹ́dàá tèmi ò pariwo ẹlẹ́dàá tèmi pariwo bóyá báwo la ṣe máa wá ṣe títa ló máa ṣe. ẹ tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n ariwo yẹn èmi ò fẹ́ fún tó bá ti dìgbà oyè ìyẹn wọ́n lè pariwo tó ń mú ọ̀la but this time around fún mi lélẹ̀. it's alright eh, mo fún ẹ you know, ló ní wedding àṣekò ní láriwo ṣètìgbọ́ <laughs> bọ́ tó bá di ìgbà oyè ẹ̀ eh, àwọn máa tún kàṣẹ máa tún àwọn boys mi lẹ́gàn kánjú pa kánjú sẹ kánjú conjure everything máa máa pẹ́ ní ìyàwó olóòye eh. ìyàwó olóòye. <laughs> ìyá ẹ ni níbo ọdọ gírí alaba tí ó ṣe kọlù ẹ tó bá kọlù mí kọ ọrùn dada ọrùn dada ó dà pọ́ọ̀bù tí dúró ti karakara. bẹ́ẹ̀ ni olúwa rí ẹ̀yin ọmọ yìí wà ní ọkọ̀. bí adìmọ̀ ẹ̀ máa gbajú ẹ̀ lọ́rọ̀ yìí. ẹ̀yin ọmọ òjè. èmi ìjàkùmọ̀ tí ìrìn ní ọ̀sán ẹni àfi eré ru ẹni tó bá fẹ́ bọjọ́ lọ́jọ́ lọ ó kàn jáde ẹran bóde ó kàn bọ́ta ẹran sọ̀rọ̀ wò wọ́n sọ kí ìyá àtàtà yóò sọ̀rọ̀ lọ́rùn ẹ tó bá kọlù mí kọ́ ọ̀run dada ọ̀run ni ọ̀run alákejì ọ̀run àmì ọ̀run àmì náà máa lọ. ẹ má sáré ẹ má sáré kò sólúwa rẹ̀ ó jẹ́rìí ọ̀sán mọ́lúwa rẹ̀. ó yẹ rí. ọ̀sán nípa ò èmi ìdàkùnmọ́ sí ìrìndọ̀ ọ̀gbọ́n. <laughs> ẹ mọ lọ ẹ mọ lọ ẹ mọ lọ ah. ẹ mọ lọ <laughs> ẹ mọ lọ. <laughs> Lálẹ́ yìí. Lálẹ́ yìí àwọn odò kéékèèké àwọn omi pẹ́pẹ́pẹ́ lọ́kọ̀ onípákó yìí lè rìn tọ́pọ̀ jẹ́ alágbálúgbó omi ẹ bomi lọ èmi ìjàkùmọ̀ sí ìrìndì ọ̀sán ẹni abíire kì í rìn rú èmi lẹ̀ ẹ sọ bá lọ́ra ẹ bí bá jèrò ìjàkùmọ̀ bá fẹ́fẹ́ lọ. Wow! What's going on? <laughs> Guys, <laughs> relax, relax. Wow! Officer! Again, what, what is going on? Am I dreaming? kí ló ṣẹlẹ̀ gbogbo. what's going on what's happening. wow ah officer ẹ lọ attend to my ẹ lọ attend to my wow. wonderful. help. yálò. ta ni ń bá yín náà ta ló rò pé ń bá ta èmi ìjàkùmọ̀ tí ìrìn di ọ̀sán ẹni abíire rìn ru. you are under arrest. ọmọ pátí mo lò. a jẹ́ pé ìwọ náà jẹ́ níbi mo ti jẹnu. bẹ́ẹ̀ ni. o mu níbi tí mo ti mu. o tẹ̀ níbi tí mo ti tẹ̀. Hm. àwọn tó o bá mà yí nìke o ò lè mà yí nì padà. ìwà àti ta ni. èmi ni èmi ìjàkùmọ̀ náà ni èmi ìjàkùmọ̀ náà ni tó o bá mà yí nìke o lè mà yí nì padà. àìdíje pápá kápẹ́já ọ̀sẹ́ni tí ó gbọ́ndọ̀ láíláí fọ́ kàmì <laughs> títà dàmbìrì bí bá tún dùn sílẹ̀ lọ. Ah! ọba àti couldn't walk. You are under arrest. tó bá. yorùbá bọ̀ wọ́n ní ọmọ ẹni kú sànjọ mẹ́nu nù lọ níbo ni ìjàkùmọ́ lè wọlé sí látijọ́ táàtì ẹ̀gbúrò ẹ̀ mọ́ ń ta rárá àti rárá. ọmọ kan tó ń tún yà mí lẹ́nu pé fún yẹ kó jẹ́ pé lọ́jọ́ oyè ẹ̀gbọ́n mi láàrin rí ìjàkùmọ́ ní ìjàkùmọ́ tó yẹ pé òun àtẹ̀gbọ́n wọn jọ ń plan ní oyè yìí ó tún sọ pé ẹ̀gbọ́n mi máa gun ẹṣin ní ọjọ́ yẹn kó òun máa gbé ẹṣin wá àárín tí wọn títí títí àárín wọn kò sí wọn tí mi ò tí ì rò tán ṣé ká sọ wípé owó tó fẹ́ náà ní gbogbo policies tó ti ṣe ni kò sí owó tó fẹ́ fi ṣe ni àṣírí wọn o tún máa ń dàrú pé kò ní jẹ́ yẹn nǹkan fi mọ iye tí ìjàpọ̀ fẹ́ ná lọ́jọ́ yẹn yóò sì lọ́wọ́ wọn. kó má jẹ́ pé ikọ̀ tí mò ń rún un. tó o rò kí ni tí kìí ṣe pé ìjàgbọ́n di traveller tí ò sọ fún anybody nínú wa. ìjàgbọ́n lè travel kó má sọ fún ọkàn olùwà bọ̀ kì í ṣe bí kó má sọ fẹ́ gbọ́n mi kò sí nǹkan tí ìjàgbọ́n ṣe láyé tó yẹ pé kó sọ fẹ́ gbọ́n mi gbogbo nǹkan tí ìjàgbọ́n dà láyé yìí kò sí ètò ìṣẹ̀yẹ̀ gbọ́n mi bẹ̀. kò sí wàhálà èmi sáà nígbàgbọ́ pé ẹrin ẹ̀ tó jẹ lọ ni bó pẹ́ bóyá ó máa padà wálé bọ̀ kó lọ́n jẹ́ kó wá wálé láyé ayọ̀ àti àlàáfíà gangan ní kókó àdètíkù ìmúra ti oyè ti chairman o ọjọ́ àjẹkù bá wa láyé àtàláfíà o. àmì àbá wa láyé àbá wa láyé sẹ́sì nílà orí ẹ̀gbọ́n mi ti wà ń bẹ́ lọ́wọ́ ìgò ah. ọ̀la ẹ̀gbọ́n mi gan-an mi gan-an jẹ́ ní gbòòrò dẹ́pẹ́lá rẹ̀. sẹ́sì ah. ah. hmm? ọkọ̀ yìí sì wà pẹ̀lú ẹ̀. kí ló ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ń kóbìnrin kiri. ṣé kí wọ́n wá fi mí lẹ̀ ẹ̀fọn nǹkan tó wà lára mi sàn lè jẹ́ tán ni. Hmm pé tiẹ̀ pé mo wọ́n nípa ìdè pé wà náà ni. nǹkan tá à ń sọ àgbà wo fún wa lórí ẹ̀ tá máa wò sí tètè lọ́wọ́ nǹkan kan ṣe o ìwà nǹkan ṣe o tó ń sọ pé tó bá máa ṣẹlẹ̀ tóbi ni pé ìkan tóbi ìkan lẹ̀ pa ìkan níkù ìkan nídìí o sáà ti rọ ọmọdé mi náà gbé mo ra jókòó lórí ọwọ́ mi ni mo kọjá yàrá mi mo yá mi. túra mi. dá sókè. Ah, má bínú kí ló máa mọ bíbí mi mú kankan tó wà lára ẹ̀ jẹ́ àdókè bá dókè màmá mú anything anything tó yẹ òkè gangan ló lè ṣe lọ́wọ́ tí mo wà mú anything ah. wá dókè màmá mú nǹkan. ìwọ náà ti wá àkànṣe ọjọ́ lọ lórí ẹ̀ máa tó rí ẹ̀ bọ́lẹ̀ ń bẹ̀ ló lọ fà ló ṣáà ti ó kì síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ tẹ̀ àgbo. mánéjà ẹ lélẹ̀ yìí tó sọ pé òun wá láti ibì kan lélẹ̀ ló sọ. ọlọ́run wàtá ló fi yẹ sí báyìí. ṣé wọn sọ fẹ́ pé tó bá gbẹ fẹ́ máa tàn kọ́ mi báyìí o máa kọ́ sanwó lẹ̀ fáwa a máa fún ilẹ̀ o dẹ̀ máa ma sanwó fáwa ní everyday àbórí iye ẹ̀yìn ta ló mú ẹ wáyé báyìí. ìtọ́jà sá fún iṣẹ́ ẹ̀ nìyẹn tó ṣe pé lórí burúkú oníbọ̀dà kí ni ṣe yìí kí ni ṣe yìí tẹ̀sẹ̀ gàràgàrà owó kí owó kí wà ṣé kò pọ̀ létí ẹ̀ ni èmi ni mo ń ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ kò pọ̀ létí ò kí ń gbọ́ṣẹ́ sí mílà láti ìjọra ọlọ́pàá wọ ìjọra sẹ́mi lọ títí dé amukoko sáfẹ́jọ́ àwọn máa wọlé ilé orí yẹn jì ní tí o kò pọ̀ létí ẹ̀ ni. kíni kíni pọ̀ kíni pọ̀ èmi kan ti wọlé pọ̀. ẹ̀ẹ́dọ̀ wẹ́ lómi ẹ̀ màlúù ah, mi mi dúró ẹ̀dọ̀ ọ̀dẹ́ mu tù nínú bí ṣe ọkọ̀ yìí. ẹ̀dọ̀ ah, ẹ̀jẹ̀ mi yìí sàn kí ló kàn sí ibẹ̀. ẹ̀ka ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ mu tù nínú bí ṣe ọ̀rọ̀ yìí. ta ló mẹ́gùn wa. wá ẹ̀dọ̀ mọ́ ẹ wá. má má sáyà rẹ torí yẹ ẹ̀jìn tó yá wèrè ni kí ló ń jẹ́ lóbi ẹ kí ló ń jẹ́ lóbi ẹ lóbi mi àbí kí ló ń sọ ó já wèrè. ọgbà etí mi. tó bá súnmọ́ màá fẹ́ kejì màá fẹ́ di jésù lórí ẹ̀ yìí tó já wèrè ni. ọmọlódé wà wèrè lóde ìṣá kí ló ṣe. jápa àgọ́ kọ́ṣù kúrò mi. bẹ́ẹ̀ ni ọjọ́ ó yẹ ẹ̀yìn ó tún dúró. wà ṣé ìwọ ìwọ yìí wà mí bá. wà á lè fi yẹ lọ. tó já wèrè ni. ọmọ ọ̀tún ìwọ la lè kó dání bíbá yìí lọ. Ah, ọmọ àwọn wèrè ti gbẹrọ kúrò bíbá yìí sá ẹni kú pé ayé ìyá máa ah, ah. bàjẹ́ ni lórí ah. ibi. àwọn ọmọ àbí ìpàbẹ. Vice the new appointed LGRTW chairman tìjọra wa yìí kankan náà àwọn náà náà sí. àtọ̀dàkúrẹ́lẹ́tì ọmọ ikú tí kò bọ̀rọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọ́dọ̀ gbèdè kúrúkúrú bàbá pẹ́ẹ́pẹ́ two bread mama fly akara mama maize. ó ti yẹ. first lady chairman vice ah, chairman ẹ̀jẹ̀ àwọn náà ràn wá sí i wọ́n ní kí ló dé tádàbà yín tàkété bí ẹni tí òbodò tán ẹ jẹ́ ká jọ pawọ́ pọ̀ ká ṣèjọra wọ́n ní kí wá báwọn ṣèjọba ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká jọ bá tàǹdà ṣe ká gbéjọba yìí níbi tó ń lọ because ibi tó ń lọ next level ni ṣe mi. boss lady. in fact mo mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dọ́ mi lọ wà orí kò ti dára wọn ẹ sọ fún dẹ́tì pé aṣíwájú ni mí mo ní padà dèrò yìí láéláé àyàfi tó bá lè kúrò lórí àgbà tó wà yẹn. agbẹ́dọ̀ ó ṣe wọ. kò lọ jẹ ah. bẹ́ẹ̀ wọn kò sọ pé kẹ́ ẹ dèrò ẹ̀yìn iwájú tẹ wà náà lè máa máa wà ẹnì kọ́kọ́ máa wà àhẹ́ẹ̀dì yìí ni. ẹ̀gbọ́n mi ò bá yín doyè kankan kò dẹ̀ bá yín jà sí kankan ìlú fẹ́mi lóye lẹ̀gbọ́n mi àwọn ìlú náà sọ pé àwọn fẹ́ níbẹ̀ ẹni tọ́lọ́run fẹ́ lẹ̀gbọ́n mi o ẹni tọ́lọ́run bá dẹ̀ ń fẹ́ òun lèèyàn ń fẹ́ á bẹ́tà kẹ́ yọ́nú sẹ́gbọ́n mi torí kí ni kẹ́ lè bá rí ọ̀nà ọlọ́run. ọmọ bọ́ọ̀ máa mọ̀ ọ́ sọ̀kẹ́ ẹ lọ sọ fún dẹ́rẹ́tì pé àtàdànkú ni kì í ṣẹ̀rù ọmọdé o. tọmọdé bá wa mọ wọ́wẹ́ nǹkan torí ẹ̀gbọ́n mi ti mọ wọ́wẹ́. jù sí mi jù sí ẹ kì í ṣe bẹ́ẹ̀ òkúta mi bá sọ̀rọ̀ tí ọ̀pá fọ́ gba ẹ̀dùn ara mú tó da lẹ́bi o. kì í wá ṣe bíi ti kú tẹ́lẹ̀ tí àtàndá ọkùnrin ogun ọmọ ọkú o ikú ò gbọdọ̀ pa ọmọ àrùn ní kúdẹ láti àtọ̀dá àrùn ò gbọ́dọ̀ gbèdè. láéláé. five òyìnbó ń sanwó ọtí kúdẹ lẹ́tì ń jọdún gbẹ̀túgbẹ̀tú lé ẹ̀ ní o. aláàkúà. ẹ má lọ reason ni o. ṣé múra mi wá tẹ̀tẹ̀lẹ̀? bẹ́ẹ̀ ṣe ṣe múra mi wá ni. ẹ̀yin lẹ́gbẹ́ ní ìjà fún wa bẹ́ẹ̀ ni. wọ́n fẹ́ kẹ́ mọ̀ wípé ṣùgbọ́n pàbàtà á lè pàjọ ọjọ́ etí ẹ̀ ẹ sọ kúdẹ lẹ́tì pé kí ń pa ni kò kí ń ọmọ bọ́ọ̀lù. in my profession. òtí tòmọ tí ìtàn ni. gbẹ̀ni fọtí mi lẹ̀ jàre àkúṣà ní brand o láàdá àwọn jàre ejò ni o ejò ló ń lọ́mọ́ tì mí ló fẹ́ gbọ́ tì mí sẹ́nu ó rẹ̀ ló ní brand tiẹ̀ tó mu yá ọmọ ṣẹlẹ̀ asẹ́ńdà kánú ń bá ẹ máa ṣe wọ́n síbẹ̀ ìdúrà ni máa ní gbá sọ́lẹ̀ tó bá gbó tó bá kó owó lẹ̀ o ok ok ẹ kò sí pọ́nmẹ́ o take care àṣírí you no love ẹ. mo rò bẹ nípò gbígbé gbèrè yẹn ò dá ni. mo ní tiẹ̀ ah, àwọn oko. olórí kí ni kò ṣẹlẹ̀ bí láàárọ̀ kùn tún monday gbogbo àwọn sẹ́ẹ̀tì wọn ọ̀sù káàkiri. ẹ̀yin wá jókòó síbi ẹ ṣe fàájì ẹ dá fàájì lẹ̀ kó ṣẹjọ́ yín náà torí ẹ ti ní ọ̀wọ́n tó ọ̀sù kiri tó ń wa mọ́tò lọ́sàn-án lóru fún yín jẹun eh ejò etí ẹ gbígbẹ yẹn mo rò bí dírẹ́fà méjì ti daṣẹ́lẹ̀ tó ń ṣiṣẹ́ fún ẹ mọ́ ìkànnù mọ́tò ẹ o ò lè gbé kó lọ fi ọ̀sù fúnra ẹ ìwọ náà darapọ̀ mọ́ wọn bí ẹjọ́ mọtí ìyá kò sí wàhálà jọ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú sísímílà. àlàyé ńlá ẹ kú lórí ẹ o màtá ṣe símílà ń ṣe bí bí ìmọ̀ àwọn tó wá ń du ẹ̀mọ̀ ọ̀bí tó ń gbé o dókítà ti ṣe oríṣi àyẹ̀wò fún àárín kankan tó ń ṣe símílà sẹ́ẹ̀ oríṣi ẹ̀jẹ̀ wọ́n ń fún lẹ́jẹ̀ lọ́tún ló ń fún lẹ́jẹ̀ lósì ó ti gbọ́ mi sára bí bí ẹni máa ó ń yàgbẹ́ o ń tọ oríṣiríṣi nǹkan ló ń ṣe àwọn nǹkan tó ń ṣe símílà àlàyé mi ń rún yẹn àfi ká máa gbàdúrà lọ́wọ́ yìí báyìí ká máa lù ìṣẹ́ sí nílà mi. Ah, ó wà pé tíkà gan. gbogbo ọkọ tó sọ yẹn confam mi o lọ́tọ̀ sọ pé àwọn òní ọkọ tó ṣe ẹ̀jẹ̀ tó yẹ ń fún lẹ́jẹ̀ báyìí tó ń tọ̀ ni tó ah. ń fún lómi tó ń gbà sára báyìí tó ń ya omi yẹn ni. Ah. so àpòjọ wọn kéré o ọlọ́run lọ́jọ́ ẹni kó máa ká lù ìṣẹ́ sí nílà mi. àmín àmín. àbá ó wà pé tíkà gan. òun mójú mi débẹ̀ o àlàyé ṣé àyídé hospital ká lọ wò ná ká lè rábọ̀ gidi jẹ́ fún àlàyé tó bá dé láti travel a lè mọ nǹkan tá a fẹ́ sọ fún ẹ ṣáà mọ̀. nǹkan tá a máa ṣe náà nìyẹn tá bá ti kúrò bí èsì à á lọ eh, but bẹ́ẹ̀dì ẹ kú. Apalẹ̀ mo sun gbogbo tó wà. Bábọ̀ wá palẹ̀ mo gbọ́ tí fún. Wọ́n ní kẹ́kẹ́ fẹ́ sí òtún mo lọ. Ẹni mẹ́jọ lọ́jọ́ Monday. Ó yá ó yá bábọ̀ wá palẹ̀ mo. Palẹ̀ mo ẹ̀. Palẹ̀ mo gbọ́ tí ẹ̀jọ̀ kí ló sọ. ó dàbí wèrè lélẹ́yìí ó ní kó gbọ́ tí nẹ́tíọ̀kì ń gbọ́rọ̀ yìí. wọ́n ní kó tó ń pa ojúbà ẹ̀ ni òwe ló ń pa fún un wọ́n dẹ̀ níbí kú ilé ò bá pa ni Sulaiman tó dé ò lè pa ni o. ó gba nǹkan tó sọ gbọ́gbọ́n nítorí pé ah ikú ọmọ boy dùn mí gan-an dókítà dẹ̀jẹ̀ kó yé mi wípé wọ́n poison ẹ̀ yóò ṣe é ṣe kó jẹ́ inú ọtí lọ́ọ́ fi poison sí fún dẹ̀mọ̀ pọ́n ọmọ boy like ọtí gan kó fi gbogbo onílé kó fi pọ̀ tí ọmọ boy àmútán. Hmm. ta ni wọ́n wà fura sí i. mi lè sọ pé èèyàn bá ipa tó ní mo fura sí. ọ̀gá o ẹ̀ tí ẹ dúró náà ẹnì kejì tí wọ́n sọ pé òun náà wà on admission kí ni situation ti yẹn báyìí. ah ṣẹ́sì mi là ah ṣẹ́sì mi là mo jáde sọ̀rọ̀ ẹ̀ ọjọ́ kò yẹ mi pa fọ́ fà ni. Ah. Ọ̀bẹ̀rẹ̀. Mi ò bọ̀ Sulaiman. Sórí ọ̀rọ̀ union yín yìí, ah. owó rẹ̀ ikú rẹ̀ ni. Mo fọkàn mi ò balẹ̀. Ó dẹ̀ mọ condition tí mo wà. Èmi ò dẹ̀ gbàdúrà kí n lọ́mọ tí ò ní bàbá o. Ó dẹ̀ fọ̀rọ̀ chairman ní union àbí kíní ò dẹ̀ fílẹ̀ fún wọn ìwọ mọ̀ wọ́n kún tí eh, igbákejì ẹ wàrà tó ń dá lábẹ́lẹ̀ ọkọ mi ṣàánú mi. Dámilọ́lá ìwọ ṣáà máa ṣàdúrà fún èmi Súlè Igúdẹ̀lẹ́tì Àtàndá mo kú tì. kókó máa fi ń jẹ mí náà nìyẹn. fọkàn balẹ̀. ìfẹ́ mi. ó ìyàwó mi. <laughs> àtọ̀dá mi. Allah. àlàyé mu sọ sọ fún sẹ́ǹsì mi dàbí ní kò máa wọ́ọ̀sì sẹ́ mi ní kò máa wọ́ọ̀sì pé wọ́n wà lọ́nà. farabalẹ̀ ní na bá farabalẹ̀ tó wọ́n kó yẹn kókó ní ṣẹlẹ̀ sí na kókó ní ṣẹlẹ̀ sí na báwo ló ṣe báyìí ṣe bí wọ́n ṣe ń kú nìyẹn ṣe bí wọ́n ṣe ń kú nìyẹn. ṣé síbi náà sì lọ. ó dà ó dà kàlàyé kò sí wàlẹ̀ pẹ̀lú wọn gbọ́dọ̀ kàlàyé máa ń pọ̀ wèrè ọlọ́run ọba gbọ́ eléyìí ò lè o eléyìí ò lè o. mo lọ lọ bẹ́ẹ̀ sẹ̀ mo ní lọ bẹ́ẹ̀ la ayọ wa níjọ wa. àlàyé bá àlàyé sọ̀rọ̀ kan sí wàlẹ̀ kálọ̀ bá wọn pọ̀ wèrè ó ti pọ̀ jù náà. èèyàn ẹ kò mú yàn rè lọ àwọn pé kò jẹ́ òun náà láti lè bẹ́ẹ̀ ní ìbálàyé ló ń dùn. fàáyé ọ̀pá àgbàlagbà àlàyé wọn ti pàṣẹ sí mí náà wọn ti pàṣẹ sí mí náà. olùkọ́ ẹ̀ wá. Ah! olùkọ́ ẹ̀ wá lúwọ́dù. ẹ̀ wá lúwọ́dù. ẹ̀ wá lúwọ́dù. ẹ̀sìn lọ ṣe kéde. ẹ̀sìn mi là kú. o ti pàṣẹ sí mí náà. Ah! sọ̀rọ̀ kọ́ mo sọ fún ẹ àwọn ọmọ sì ń sọ ní ẹwà gidi kan ni o wọ́n dẹ̀ mí ni anybody ni ọ́ wọ́n fẹ́ pa anybody ọlọ́run ọba gbọ́. Kudeleti Kudeleti ikú ń bá mọ̀nìyàn ò fura Kudeleti òrò àgbè. Àfọlá àfọlá àfọlá Ah. And when when ẹnu ẹnu ẹnu lẹsẹ̀ fi gbé kúrò ojú ọ̀rọ̀. Kudeleti, Kudeleti. My lord. Congratulations, Daddy. My lord. Sit down, Thank you. Abiola. My own lawyer. Machine. <laughs> na me ó máa ń da kéèyàn ní lọ́ọ̀yà nínú ẹbí nígbà tó lọ́ọ̀ ti ṣe ìwọ ọmọ mi ní lọ́ọ̀yà bó ṣe jẹ́ kó o ti ṣe tán ọ̀ṣọ́ àyè lọ́ọ̀yà àwọn nǹkan tí mo sọ yìí mo mí láti ṣe mo fẹ́ kí fọ́nkì bẹ̀rẹ̀ structure nucw pàápàá ti ìjọra yìí. Oh really? That's very nice. mo lè mí nẹ̀ pé mo fẹ́ kí àti drivers àti owners wọ́n máa ṣe seminars lóòrèkóòrè hmm. fẹ́ kọ́ wọn pé there is sanity in our job hmm. ṣùgbọ́n gbogbo kele ah, now as my daughter and automatically my lawyer <laughs> mo fẹ́ kó bá mi wo àwọn ibi tí òfin ti dì mí tó ti tú mi tó ti support tó dẹ̀ ti against nǹkan tí mo fẹ́ ṣe. ẹ má worry daddy ma try best possible láti help yín out ẹ má worry just trust me. my lawyer. Yes, daddy. Thank you so much. You're welcome, Daddy. Okay, you are congratulating the first day in officing. So. <laughs> Thank you very much, my daughter. You're welcome, Daddy. Alhamdulillah, Alhamdulillah, You're welcome, Daddy. It's good to be here. <laughs> All right. ẹ nǹkan tí mo fẹ́ nìyẹn kálàfíà jọba lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ní ìfẹ́ já àbẹ̀fẹ́ ní ti wàá ṣe rí. máa ẹ ti dé ni. mo ṣe ń wọlé sí náà. ẹ jókòó síbẹ̀ yẹn mo fẹ́ bá yín sọ̀rọ̀. fẹ́ bá mi sọ̀rọ̀ tó wà very important. very very important ẹ jókòó síbẹ̀. kúdẹ̀lẹ́ tó fẹ́ kò fẹ́ rárá inú kan ní kúdẹ̀lẹ́ ti ń lò kí irú lè tòrò ló ń fẹ́ kí irú lè dára ló ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní kúdẹ̀lẹ́ ti ń fẹ́. agbára ọgbẹ́ ìṣòro ọmọ ní sìn. kí ló lóun fẹ́. ó dẹ̀ ní kí n jókòó síbi báyìí kóun fẹ́ bá mi sọ̀rọ̀ tó wà very important. ejò. wọ́n á wòye pé nígbà tọ́rọ̀ yẹn ti important kí n make ejò fún ẹ very important kóun jókòó síbi kémi tó fẹ́ bá sọ̀rọ̀ lè jókòó síbi báyìí kọ́rọ̀ yẹn lè wọ́n mi létí dáadáa. àbí báwo. so ìwọ wá jòkó ẹ. ayọ ewo ni ewọ ah, ni orí ò ní dídí bàbá ṣé bẹ́ẹ̀ mi tí mo ní jẹ́ àná ni sọ pé kò wá jókòó síbẹ̀ máa bọ̀ wá jókòó. Baba, ẹ bàbá ṣé ti lọ́rọ̀ dáàdi ẹ̀ sọ yìí gan kò wà ìmpọ́táǹtì báyìí mọ́ ṣe gbọ́. kò ìmpọ́táǹtì mọ́ kẹ́. kò wà ìmpọ́táǹtì. tó pàṣẹ fún mi pé kí n jókòó. lẹ́ẹ̀kan. ọgbàna bàbá ẹ ṣe kí ni ẹ àròyé ọ̀tẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ìyá kúrẹ́ láti ìpolówó ẹjọ wọn rán mi ní o ẹjọ wọn rán mi ní ẹjọ wọn rán mi ní o ẹjọ wọn rán mi ní. mo surprise mi ó múnú mi ló pọ̀ mo rí iṣẹ́ yẹn dáadáa àkọ́kọ́ ló mọ wọn yọ nígbà pé tí mo bọ́ ẹ̀kọ́ lójú ọ̀nà báyìí kìsìn ní mi dẹ̀ dùn bẹ́ẹ̀ mo rí pé àríṣẹ́ yẹn ṣe ní síbà yẹn ni mo gbọ́ pé sẹ̀sìmílà ló wà hospital ibẹ̀ ló máa kú sí kò lè dé onídé mọ́ ibẹ̀ ló máa kú sí àwọn èèyàn kan lọ́wọ́ náà fẹ́ dúró wa lórí báyìí àwọn méjì tí mo rí pé wọ́n ní agbára ó ní fọ̀hún ilé kan tó wà lẹ́yìn kó tẹ́lẹ́tì nìyẹn lọ́kàn méjì lè kẹ̀rẹ́ta ti ráyè mú ọkùnrin bẹ́ẹ̀ òun fà rẹ̀ gan-an ó máa lọ sí abọ́gbọ́n mi kó tẹ́lẹ́tì mo sọ fún ẹ o àfi kó lọ ló lè pè wá tó bá lọ tó ń sè àgọ́ máa jẹ gbádùn tó bá ti yégun tí ó ti yọ rẹ tẹ. ó ti yá o ó ti yá báyìí náà ni o a ṣe máa mú kúrò ni kí ẹ kọ́kọ́ dì kọ́ ló wá fẹ́ jẹ kọ́ ló lórí ah, kò ní pọ́sibù láyé ó lè ṣẹlẹ̀ náà lé wa lórí níbi àwọn alámàjẹgbádùn ẹ̀ ìwọ ṣáà lórí ẹ̀ tó ti gbọ́ mi ìfà tó jẹ́ kí tómi dùn ọmọ gbádùn ọmọ yáyẹ ọmọ yáyẹ ọmọ yáyẹ àwọn ò lè pa yẹn àwọn ò lè pa yẹn. imagine ara ilé ẹni ní ṣe ni o. bàbá. okay sir. awuyewuye awuyewuye ọ̀tẹ̀ ẹ̀rù jẹ àṣewìyà awuyewuye awuyewuye àròyé ọ̀tẹ̀ ẹ̀rù jẹ àṣewìyà. gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bọ́ọ̀lù ẹ̀ ṣe. ọ̀daràn yẹn ni ọ́fíìsà apààyàn yẹn nìyẹn. Hey, officer, arrest him. Silence, please, ma'am. Silence. Go like this. Má fara kan mi jọ. Ẹ pẹ̀lẹ́. Ẹyin ni Mr. Liadi. Ẹ mọ̀ sí báwọn. Mr. Liadi àbí sí Liadi ṣẹ̀kẹ̀rẹ̀ òṣèfọ̀ pàlú jagunjagun for bamu. Eh, Ojo Baro rọ̀ ìbá pàgbé ọlákàrà wọn ni gbé ń jẹ orúkọ orúkọ mi nù orúkọ ń gùn ni ó yẹ kí n ti ní international passport àmọ́ wọ́n ní kò gbà èmi ò sì lè dín kọ bá mi àti orúkọ mi kù. ogun ló tán kò lè lọ. <laughs> ìdùnnú ẹ ká sùn. Ah, ẹ rà mà ẹ ká sùn. ẹ wo alálejò alálejò pàtàkì sí ni wọn sọ̀rọ̀ mi yìí o. ẹ̀yin ni miss Tinúkẹ́. yes. ìyàwó mi. mọ́mí lọ́lọ́ ti kọ́bílì fún wa wípé mr leadi wọ́n kidnap. tani èmi. so please. ẹ ẹ ẹ má bínú ẹ má bínú o ẹ má da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn o ṣé títorí mọ́mì ìyàwó mi ló sọ pé mi kidnap ngbọ́n mo kidnap rẹ sí mi. ibo ṣé mo jẹ tán kidnap nítorí. ṣé mo jọ fúlàní lójú yín ni èmi jọ fúlàní herdsmen ni èmi mà kọ́la ọmọ yorùbá gidi ni mí o ah, èmi ò kidnap o. ẹ ẹ jọ ẹ pọnra yín lé tẹ bá dàgbọ wa ẹ máa sọ ohun tí. ọ lè lọ bí kankan o. dandan ó yẹ kí n pé kí n tẹ̀lé yín ẹ ṣe wá rí ah, owó yorùbá kan sọ sẹ́rí ẹ̀ ní sì wọ ṣé sọ́ba ẹ̀ bá ẹ̀ rí mi lẹ́yìn yẹn. Mr. Liadi ẹ wí sẹ́yìn ní ìwé àgbà èmi tí mo dájú yín ọmọ èké ni mi ẹ̀kejì Yorùbá I'm from Kogi State ẹ̀tẹ̀rẹ̀ ń wò yìí Hausa ni ọgbọ́n tá à ń sọ. Ah, ah, Kogi ni Yorùbá Kogi Yorùbá ni Kogi. Mr. man ọmọ ọmọ ìjọ náà ni Mr. man sista please move. ẹ má yìnbọn bébì bébì rìn fún wa lẹ́yìn ẹ̀ adé ló bá má mi eh, kọ̀ wá lálẹ́ ni má wọrí bébì adé mo wà lẹ́yìn ẹ̀ má mi ò gbà. oríjìnà tó jọjú lówó gidi epo láàrin àlìkámà ṣáàmúgà ẹ̀mú gàràrà pàǹdà tó ń da lórúkọ mọ́ ṣàpà sinimá ilé lálejò ògbóná prime story tó yà kí lálá pàǹdà ni ọ̀làsófin Nigeria limited àti ìgbéjáde. àgbéjáde kàṣàgbà sinimá ti tún pàǹdà òkú bá ṣe yọ ipò lára àlìkámà bá fi dá pàǹdà mọ̀ yàtọ̀ àwùjọ ah. tẹ́ni ibi ti ń bẹ ní ire jẹ́ ọmọ ọ̀sẹ̀ ti kó gbogbo báwọn òbí ẹ̀ kí ni reason tẹ máa ṣe sọ pé mi ò lè fẹ́. tí ajá bá ń gbó ó ní nǹkan tó rí o. níbo ló ti rówó tó wà lọ́wọ́ ẹ̀. ẹ̀gbọ́n mi mi ò ń ṣe ọmọ àgbẹ̀ kan paroko. iná tó jó wọn lábẹ́ aṣọ àbàtì alápàpẹ́ kú tíyẹtíyẹ sinimá ti tún pàǹdà. I better get this down. Rap story tó gbóná. Written and produced by Ọlátúnjí Balógun. Directed by Ṣẹ́gun Ọláìyá. Packaged by Osman Gbadebo. Starring Adunni Adé. Ọláníyà Fẹ̀jà Sanyẹ̀rì. Rẹ̀mí Surutu. Saheed Balógun. Wùmí Toríọlá. Kìkì Bákàrẹ̀. Níta ìdágbẹ́mí. Maofisia. Ibrahim Sanje, Tóbi Ọlásùkò. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Banda. Fojúlọ́nà sinimá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tá a ti ń polongo ẹ̀. Àmọ̀tẹ́kùn àtọmọ garage méjèèjì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni o. mandala kọ́lé eléyìí ó ti jáde tètè lọ́ra ti yín o. yàrá tó mẹ́ta àtàbọ̀ tí kì í ṣojo ẹ kíra fún. ìkíra fún kúdẹ́lẹ́tì kúdẹ́lẹ́tì àní kúdẹ́lẹ́tì. ọ̀tẹ̀ ìbá wọn sí níbi àrán kan ìbá wọn sí níbi màdàrú ìbá wọn sí níbi ìbàjẹ́ ẹ̀yin lẹ kó lè kó ajá ẹ̀yin lẹ tún kó lóko kó amú ìwà ìbàjẹ́ kọ́ yín ẹ̀yin lọ̀dàlẹ̀ á ẹ̀yin máa parí mú ẹ̀yin lẹ máa tún pàdé òkú mọ́. kúdẹ̀lẹ́ tó fẹ́ kò fẹ́ rárá inú kan ní kúdẹ̀lẹ́ ti ń lò kí irú lè tòrò ló ń fẹ́ kí irú lè dára ló ń jà fún ẹ̀tọ́ ọmọ ẹ̀ ní kúdẹ̀lẹ́ tí ń fẹ́ ìwà bàjẹ́ lọ́tún rọ̀sì níwájú lẹ́yìn àní ló fẹ́ kílù tòrò kílù tòrò kílù má ẹni fojú di kúdẹ̀lẹ́ tí ó rọ